ẹ káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin olólùfẹ́ mo mọ̀ níbi kí tí ẹ bá tó mi yálà lórí ìtàkùn ayélujára ni ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín náà ni òré ń tẹ́ yín àyànfẹ́ yín bọ́láńlé òní sítórì gbogbo ẹ̀yin olólùfẹ́ abala fun fact ẹ̀jẹ̀ ẹ̀tì ẹ̀jẹ̀ kọ́kọ́ tún yín kíná ẹ̀rẹ̀ só ẹ̀yin ọmọ ìyé mi lórí ètò tèmi ọkùnrin mọ́mọ́ ti tẹ̀dó sí ìlú Ìjẹ̀bú ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n ṣe nìyàn. ọ̀rọ̀ pa ojúde ọba ni a fẹ́ sọ ní orí ètò tèmi tí ẹ bá rí ojúde ọba ọdún yìí ẹ máa rí pé oríṣiríṣi àwọn àwòrán tó ń wúni lórí àwọn àwòrán tí inú ń dùn ni a rí tí ó jáde àgàgà ọkùnrin kan tí a ti mọ̀ sí Mr Farouk ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ni fọ́tò wọn dájú nínú ojúde ọba tèmi torí tàtú àsára yẹn ó jẹ́ ohun tí ó wú ìyàn lórí wáìnì yẹn gangan ni wọ́n pè ní steams àwọn ni a gbé ife steams yìí tọdún yìí fún kọ́ máa gbà kọ́ máa mú lọ èèyàn kọ́kọ́ ò bá wọn dùn kí wà ní pàtàkì ojúde ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò mọ pàtàkì ojúde ọba kí ni ìdí tí a fi ń ṣe ayẹyẹ ojúde ọba ní ìjẹ̀bú òde òun náà ni màá máa sọ̀rọ̀ ní orí ètò tèní tó yẹ ṣe kí ni kẹ́ ẹ máa wo abala fun fact torí ẹ máa kọ́ gbọ́mọ́gbọ́ ẹ máa kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀ ojúde ọba jẹ́ ayẹyẹ tí àwọn ọlọ́lá àwọn gbajúmọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ní àwùjọ máa ń lọ. ojúde ọba jẹ́ ayẹyẹ tí wọ́n máa fi wọ́n júbà ọba ní ìta ọba tí àwọn olóyìnbó ń pè ní King's Court ó dẹ̀ máa ń ṣe ọdún yìí ní ọjọ́ kẹta ọdún iléyá ni wọ́n máa ń ṣe ayẹyẹ ojúde ọba yìí wọ́n máa ń fi oríṣiríṣi ayẹyẹ dára bíi ẹṣin gígùn ẹ máa rí oríṣiríṣi àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ àwọn ẹni wọ́n máa ń wọ aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ló máa ń pè ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ oríṣiríṣi rẹ́gbẹ́rẹ́gbẹ́ la wà àní jagunmólú àní arọ́bayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi age group ló máa ń gbà sínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ yìí ẹ̀hún ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìjẹ̀bú tàbí pé ó fẹ́ ọmọ wọn tí wọ́n tó gbà wọ́n yẹn sí inú rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ yìí wọ́n dẹ̀ máa ń fi ẹṣin gígùn dára ẹ máa rí oríṣiríṣi ẹṣin gígùn àwọn oríṣiríṣi ìdílé jagunjagun àwọn ló máa ń fi ẹṣin gígùn dára ní ojúde ọba wọ́n tiẹ̀ máa ń yìnbọn gan oríṣiríṣi ìdílé ológun ló sì máa ń jáde láti wá fi gbóríyìn fún àwọn baba ńlá bàbá wọn àti àwọn ogun tí wọ́n ti jà fún ilẹ̀ ìjẹ̀bú àti ní ilẹ̀ yorùbá ní àpapọ̀ àwọn ẹbí tí wọ́n bá gbégbá orókè wọ́n máa fún wọn ní ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí yìí kò ń ṣe torí ẹ̀bùn wọ́n ṣe wọ́n á ń ṣe pàmò nítorí pé láti lè fi júbà ọba ni wọ́n ṣe máa ṣe àwọn ẹbí tí wọ́n ti gbégbá orókè a ní ẹbí tí a mọ̀ sí alátìṣe àwọn ti gbégbá orókè ní ẹ̀ẹ̀kan a ní nǹkan tí wọ́n ń pè ní òdúnúgà àwọn ti gbégbá orókè ní ẹ̀ẹ̀kan a dẹ̀ ní àwọn ẹbí kúkú àwọn yẹn ti gbégbá orókè ní ẹ̀ẹ̀mẹ́jọ pàápàá jùlọ ojúde ọba tó ṣẹ̀ṣẹ̀ ṣe tọ́yìn àwọn ni wọ́n gbégbá orókè ọ̀rọ̀ yìí náà dá wà lálẹ́ lórí ẹ̀rọ ayélujára àti àwọn èèyàn sọ pé ah ṣé àwọn nìkan ni ẹbí tí wọ́n wà ń jẹ bùrù ó ṣe wá jẹ́ pé àwọn nìkan ló máa ń gbégbá orókè wọ́n dẹ̀ sọ wípé gẹ́gẹ́ bí ìtàn fi múlẹ̀ wọ́n ní wípé kò sí ẹbí tó pọ̀ tó ẹbí kúkú ní ìlú ìjẹ̀bú èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ìtàn ni ó sọ bẹ́ẹ̀ àwọn pàtàkì ojúde ọba ní ilẹ̀ yorùbá tí a bá rí pàtàkì ojúde ọba pàtàkì ojúde ọba pọ̀ gan oríṣiríṣi àǹfààní ló mú wá fún ìlú ìjẹ̀bú àti ní ilẹ̀ yorùbá lápapọ̀ tí ẹ bá rí oríṣiríṣi aṣọ tọ́wọ̀ àwọn aláṣọ òkè wá jẹun àwọn makeup artist wá jẹun bẹ́ẹ̀ ni àwọn ayàwòrán tí a mọ̀ sí videographer gbogbo wọn ni wọ́n á jẹun àti wípé ó tún máa ń kó èrò wá ìyẹn ni pé àwọn gbogbo wọn máa ríra wọn wọn á yọ̀ mọ́ra wọn wọn á bára wọn sọ̀rọ̀ èyí tí oríṣiríṣi àǹfààní sì máa ń yọ jáde bẹ́ẹ̀ bíi business opportunity iṣẹ́ owó àti àwọn nǹkan ńláńláńláńláńláńláńlá káàkiri tí ó máa ń yọ jáde nínú ayẹyẹ ojúde ọba yìí mo á lérò pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì ní orí ètò tèmi ètò náà wà níjú báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge èmi ni ọmọ yín Bọ́láńlé oní sítórì mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀ lólùfẹ́ mọ̀mọ́ pé ó dàbọ̀.